dánwò ó léwu gọ́fúnà Dàpọ̀ má ṣe fọwọ́ sí i má dánwò ó léwu gọ́fúnà Dàpọ̀ má ṣe fọwọ́ sí i. ká sọ̀rọ̀ ká mọ́ bá wọ pé sọ́ba ìpínlẹ̀ Ògùn dáyàtọ̀ o. má dán wò ó léwu gọ́fúnà Dàpọ̀ má ṣe fọwọ́ sí i. àkàndá alórọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ọ̀sán gangan ni kànákànná hàn àjẹ́ orú dòdòdò ní gbogbo ọ̀fàfà ń sẹ̀. nígbà tí lè bá pa. àkùkọ tó bá kọ lóru ọ̀gànjọ́ yóò dùn ẹ bọ. yóò dòkú ni. òkété tó bá jẹ̀dí ọ̀sán àṣefẹ̀yìn gbáko ẹyẹ oko mọ sáàrin nínú gbó. ẹran ìgbẹ́ mọ tiẹ̀ lálẹ́. gbogbo Yorùbá ọmọ Odùduwà. ọmọ Odùduwà ojúlówó ọmọ kóòtù òjì koro ṣé bàbá òye mi lábà afárá ìjọsìn ti yí padà ọ̀dà abẹ́rẹ́ abẹ́rẹ́ dè gbálẹ̀ gbálẹ̀ ló ń yí padà tó di fọ́nrán òwú fọ́nrán òwú la wá ń pọ́n lítà gbẹ́jù sáàrin omi ẹni tí yọ gba orí rẹ̀ ní kó tètè mọ́ o kẹ́ ẹ má dolùwọ̀ lọ́dọ̀ ẹ bọ́ra because bí kàrú bá sọnù lódò ọ̀yẹ́ kóró má di ẹ bátẹ́gùn bá ti ń gbé kẹ̀tẹ̀pẹ̀ ògì ẹ wí fọ́ níyẹ̀ fún kó tètè wábi sásì bí jẹjẹrẹ bá ti wá ń jẹgi òru Ah. ọ̀nà gbàtà kèrègbè òfin ní dàwátì ń gbòójó didi ọba ìlú lókù tí ń yẹpẹrẹ àṣà èrè ah, ah. pé nǹkan ṣe àwọn ọba ìpínlẹ̀ Ògùn pe ṣoṣo wọ́n sì rí ṣoṣo dáadáa àwọn kábíyèsí jẹun yóò tán wọ́n ń wá bẹ́kùnbẹ́kùn òré pẹ́ aṣèré gbàgbé ààrẹ ọlọ́kùnrin yá tán ìsoniso pa bàbá aláwo kó tó di pé wọ́n dépò ọba wọ́n jagun wọ́n duyè wọ́n sì fèèyàn mímọ̀ sọ̀rọ̀ wọ́n bí fani kí wọ́n kó tó mú majority lẹ́yìn ẹ̀ ni wọ́n wọ̀ pé bí tí wọ́n sì sọ̀rọ̀ ọba fún wọn kò ní wọ́n lára ní táìmù yẹn o wọ́n jáwé àkókò lé wọn lórí kò bu wọn lórí jẹ gbogbo ètò ètùtù àtòrò tọrọ mọba ni wọ́n ṣe fún wọn wọ́n wá dé pàǹpá pẹ̀lú àwọn mú tó sọ àbá tí ò lè wọ́ọ̀kì dé òfin ká tètè méjì gbogbo ọmọ Yorùbá tó gbélé ọ̀hún ni wọ́n ní yọ̀pá ètùtù ṣíṣe pẹ̀lú orò ọba rẹ̀ wọ́n máa jọba nílànà ẹ̀sìn tí kó wá wọn gbàgbọ́ wọ́n sì máa sin àwọn ọba nílànà ẹ̀sìn wọn èyí tó túmọ̀ sí pé andifa ò ní sí mọ́ bàbá ti fẹ́ yan ọba olóṣèlú ni yọ̀ọ̀kan fa ọ̀rẹ́ rẹ̀ kan kalẹ̀ wọ́n sì gbé bíbélì tàbí kùránì lé wọn lọ́wọ́ jáwọ́ láti búra kábíyèsí dẹ́nu bákan náà ni bí ọba bá wàjà bó bá jẹ́ mùsùlùmí àwọn aláàfáà ni wọ́n sìnkú ẹ̀ èyí tó bá jẹ́ kírísítẹ́nì àwọn pásítọ̀ ló sìnkú rẹ̀ wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ ọba jíjẹ kúrò nínú ìṣẹ̀ṣe ọ̀nàrẹ́bù akéemù seconded by yusuf amosun gbogbo ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ sì fẹ́ gbìyànjú àti fọwọ́ sí i. bọ̀tì bọ̀tì èrò mi ti ń jò déédéé jó lásán. mo fẹ́ sọ bẹ́ẹ̀ náà. wọ́n ní bàbá wa Síkírù Adétọ̀nà. dání jẹ́ bẹ́ẹ̀. Àwùjalè Ìjẹ̀bú lọ nílò èrò mi ti ń bẹ lálẹ́ odò. ó ti o. kábíyèsí Àwùjalè. kábíyèsí o. bó o lẹ ti ṣe. bó o ló jẹ́. ta ló gbà yín nímọ̀ràn. mo ti ẹ̀ jẹ́jẹ́ bẹ́ẹ̀. ta ló fẹ́ fi yín sẹ̀sẹ̀. mo mọ̀ pé bàbá ò ah, ah. mọ pè ní HB number thirty six eh. slash OG eh, eh. slash twenty twenty a bill for a law to provide for the preservation protection and exercise by the traditional rulers of their fundamental rights to be installed and buried according to their religious or beliefs and for other related matters. Àyà mi jápa nígbà mo gbọ́ pé abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Ògùn right honourable Ọlákúnlé Olúọmọ òun náà ń bá wọn pẹ̀lú ọ̀bọ jáwòrà kí ni ń ṣèràn Yorùbá gan tàbí kí n pé kí ni problem àwọn ọba aládé wa ṣé compulsory lèèyàn fi dádé ni ẹni tí ò bá lè sọ̀rọ̀ ọba tí ò fẹ́ wọ̀ pé bí tí ò fẹ́ ṣètùtù kọ́mọ wulẹ̀ jọba ẹni ọba fẹ́ kí wọ́n ṣe nílànà mùsùlùmí àbí ti ti lẹ́rìn kó má wulẹ̀ yọjú sípò ọba bó o lọ̀rọ̀ ọba ilẹ̀ Yorùbá jíjẹ ṣe délé ìgbìmọ̀ ìjọ wo lamóye ọba jíjẹ wọnú òṣèlú ẹ̀rá wọn tá a pè ní custodian of our heritage and culture àsáwọn gan ni ó pa àṣà rí ráúráú tí ò gbèrè mọ́ láéláé because kí ni wọ́n rò débẹ̀ because kí ni kábíyèsí ń wá ń sọ́ọ̀sì kí lórí adé ń wá ní mọ́ṣáláṣí ah, ah. kí ló dé tí wọ́n fẹ́ pàṣẹ sí irun bá fẹ́ gbàdúrà ń sọ́ọ̀sì. kí ló dé tí wọ́n fẹ́ pa ẹwà tí ń bẹ nínú àṣà yorùbá rẹ̀. tọ́ba náà bá sí adé. wọ́n fẹ́ gba iye àtàpọ́nlé sọnù kó lọ́wọ́ ọba ní. kí ló dé. àṣà tó ti wà nílẹ̀. látàyè bàbá wa. kí wọ́n tó bí ńlá baba yín. àbí ìran yorùbá ti ní lànà tí wọ́n fi jọba látayébáyé kò sí ní tọ́kẹ́ constitution létò ọba jíjẹ ṣebí ìbàjẹ́ rà ó àdé fún arákùnrin ìjọsìn ọdẹ ìwà gẹ́lẹ́ ti yọ sọ́run alákejì ẹni ọba mojú àwọn ọba díjítà ìpínlẹ̀ Ògùn kò wí fún wọn ẹ̀yin tẹ́ ẹ bá mojú àwọn aṣòfin ìpínlẹ̀ Ògùn iye àtètè gbé wọ́n sí yẹ̀wò pé bí wọn ọba ní bẹ́ẹ̀lì tó lè ran mẹ̀kúnnù ìlú lọ́wọ́ kí wọ́n fi orò fi ètùtù ọba jíjẹ sílẹ̀ bó ṣe wà ọba tí ọba fẹ́ ká sìnkú pẹ̀lú ìlànà tí ń bẹ nílẹ̀ kò sí ṣíṣe kọ sáìsì ó l lè kúrò lórí àpèrè ọba fún wa mọ́kànnì o kò sẹ́ni tó lè yí i padà torí pé àṣà ni ìdánimọ̀ ẹ̀yà pátá torí pé àṣà ni ìdánimọ̀ wa jáde fi pọ̀ lókè báyìí àṣẹ́gun náì àsọfèlò kan náì náì àrí náì ìlọ̀ àbọ̀ ló sì ti sọnù yìí èyí tí bá ń já yan nù yín ẹ̀yà pé owó oògùn rìndọ̀rìndọ̀ sí tòsí bí bá ti gbàṣà wèrè wá ẹ tètè sì dá padà síbẹ̀ o. àbí. bẹ́ẹ̀ bá gbọ́sẹ̀ lọ́wọ́ èèyàn tẹ́ ẹ dára. bí jàǹgbọ́n bá ti dé ẹ yọ. ẹ̀yà dáró. ẹ̀yà dárán kẹ́ ẹ da tán ni o. ayé mọ̀ dojú kejì o. ó dojú kẹta. lókèrè ń fọmọ rẹ̀ lọ́mú. láyé má di. àwùjalè ìjẹ̀bú. tí àwa ń pọn ayépọ̀ dá. bá ń gbé gègègè. ṣé bàbá ń bẹ nínú àwọn tó fẹ́ dorí àṣà Yorùbá kodo. bá fẹ́ dojú gbogbo. kábíyèsí alákẹ̀gbá ò sì sọ̀rọ̀. Ah, ah. ọ̀sìnlẹ̀ òkè ọ̀nà òná pẹ́kẹ́. gbogbo ilẹ̀ dákẹ́. kábíyèsí oníbàárà ńkọ́. bàbá wa olówó òwò Abẹ́òkúta abẹ́òkúta ọlọ́ta ńkọ́ alágbára babawa olú ìlarò àṣelégun ẹlẹ́wẹ̀ tó di bùrẹ́mọ̀ ìṣepọ̀ gbàgbé ẹsẹ̀ ẹjọ́ jẹ tànàbì tí ń ṣe lọ́wọ́ ni àṣé ò sí yàtọ̀ nínú ọmọ bántálí àwọn ọba aládé wa ìkan jẹ́rú ìkejì ń jẹyẹ pẹ̀ ìkan ògbé kan ni wọ́n eégún lè lábala ìṣòro pàdé ìdàrún lájá lójú ayé tiwa kọ́ni irú àbábẹ́ ó ti dòfin àwọn ọba tó yẹ yẹ kó gbé àṣà lárugẹ àwọn ni wá ń po àṣà mẹ́rùkù àwa ọ̀dọ́ sì ní láyé kò ní torí tiwa bàjẹ́ bó bá sì wá ṣe bẹ́ẹ̀ torí bẹ́ẹ̀ ta ní ọ̀gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ tẹ́ fọwọ́ sí i ọjọ́ náà laṣọ iye àtàpọ́nlé ti kó lára ẹ̀yìn ọba ìpínlẹ̀ Ògùn bẹ̀rẹ̀ látòrí Àwùjalẹ̀ títí tó fi dórí ọba tó kù ní ìpínlẹ̀ Ògùn tí ò wé nǹkan kan dọ̀bálẹ̀ wa ò sí ọ̀kankan nù yín mọ́ adé orí yín ò ní yàtọ̀ sí fìlà orí ògbófo lásán ìrùkẹ̀rẹ̀ òde parù tẹ́ ẹ fi ń lé ṣinṣin lásán àṣẹnu yín ò tún múlẹ̀ mọ́ láíláí ilẹ̀ bá dé èèyàn yẹpẹrẹ abẹ́yìn ọ̀mọ̀ pé òjò a máa rọ̀ tí yóò sì dá lójú ẹsẹ̀ họ́ọ̀ họ́ọ̀ tó máa dá sílẹ̀ ló lè má tètè lọ ọ̀gìnrín tẹ̀ fẹ́kẹ́fẹ́kẹ́ ẹ̀rọ fọ̀pin sẹ́yìn àgbàrá ojú ọ̀nà àbàtà ìrẹ́lẹ̀ ìnìnnú oko tàtà tó torí igi tí kì í dábọ̀rọ̀ bí ọ̀bá bá ti ṣètò tó tí ò sórú ọba mọ́ ẹyọ ìran yín kò nínú ìran tí ń jọba èyí tí ọba fẹ́ ká sọ̀rọ̀ ìsìnkú ẹ̀ nínú yín tẹ́ bá wàjà ẹ jẹ́ tètè kú lórí àpèrè ọba èyí tí ọba fẹ́ bọ̀rìṣà kó fi àpèrè ọba lẹ̀ ìdí ni pé ẹbọ ètùtù àtòrò ṣíṣe gan ni wọ́n ń pè lọ́ba bá a ṣe bá a nínú àṣà Yorùbá nù ṣé báyìí là sì rèé oúnjẹ àjẹgbádùn ni fún wọn kò sí ẹni náà kò sí ọba náà bóyá fẹ́ gbowó láti Saudi Arabia tàbí fẹ́ gbowó láti Róòmù tó lè yí àṣà àti ìṣẹ̀ṣe Yorùbá padà bẹ́ẹ̀ ni kò sí aṣòfin ìpínlẹ̀ kankan tó lè dá sọ̀rọ̀ ọba jíjẹ kò sì ní bá a ṣe sìnkú ọba tó bá gbéṣẹ̀ àwa mọ̀ wípé ọ̀jọ̀gbọ́n ń bẹ nínú ẹ̀yìn aṣòfin ìpínlẹ̀ Ògùn a sì mọ̀ wípé ẹ̀ ní gba béèlì wèrè wọlé ìyá àfilẹ̀ lẹ́yìn secondary day tó ti lọ ẹjẹ́ ó yé wọn pé ẹni tí kì í bá aṣọ oníṣẹ̀ṣe kó yàgò fọ́rọ̀ ọba jíjẹ àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́lẹ̀ inú mọ́lẹ̀ ìpadà bọ̀ràn míyàn àjàó àró awékòkò asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ níbi tí kanakana bá padà já sí ẹranko tó bá gba bẹ̀yọ́ gbàrún ẹ̀tẹ̀rin bóyá àwọn kábíyèsí wọ̀nyí ọmọ tí wọ́n ń fà lẹ́sẹ̀ pé táwọn aṣòfin ìpínlẹ̀ Ògùn nìkan bá fi páàsì béèlì yẹn tó wọnú òfin àpèrè ọba yóò di àga lásán gbogbo tọrọ mọba pátá láṣẹ àyípadà rẹ̀ Ògùn State Council of Obas and Chiefs yóò de. Ògùn State Council of Mayors hmm. and Warrant Officers Paramount ruler yóò di mayor àwọn ọba tó kù yóò ní government warrant ṣe àní pè yín lọ́ba aládémọ́ kò ní sí your royal highness kò ní sí your royal majesty kò ní sí your imperial majesty ẹ fi etí yín sílẹ̀ kẹgbọ́n tá a máa pe ọ̀kọ̀ọ̀kan yín lẹ́yìn bẹ́ẹ̀lì wèrè tẹ páàsì sílé ìgbìmọ̀ asòfin pásítọ̀ kàyìndé olúgbẹ̀lẹ̀ mayor of yewa land ogun state government aliaji sikiru káyọ̀dé adétọ̀nà mayor of of Ìjẹ̀bú-Land Ogun State Government eh. Dikin Michael eh. Adédòkun Àrẹ̀múgbádébọ̀ eh, Mayor of Ẹ̀gbáland Ogun State Government Evangelist Michael Adéníyì Sọnáríwó Mayor of Rẹ́mọland ah, ah. Ogun State Command gbogbo àwọn ọba tó kù ó di government approved warrant chief warrant chief ọlọ́tà of ọ̀tà warrant chief alágbára of àgbára warrant chief oní arégbèyìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kò sí dọ̀bálẹ̀ mọ́ kò sí kábíyèsí mọ́ kò sí olórí mọ́ láàfin kò sí gba ọdún ọdún kan mọ́ ọba wèrè tó bá fẹ́ di pásítọ̀ ó lè gbaṣẹ́ olúwa èyí tó bá fẹ́ yanṣẹ́ àfáà láàyò ó lè wé láwà ní kọ́bọ̀ adéjùnà èyí tí wọ́n bá fẹ́ sin nílànà kìrìsìtẹ́nì tàbí ti mùsùlùmí kò gbọ́dọ̀ sùn láàfin o igbó orò lápadà sìnkú yín sí gbogbo ń tẹ́ ẹ̀jẹ̀ lẹ́ẹ̀b bì gbogbo èyí tẹ́ gbé mọ̀lẹ́ pọ̀ jáde ẹ̀yin olè àgbà ya dédé àpótílẹ́ta arúgbó ọmọ ẹ̀yin ọmọ pé èèyàn lásán ni yín tẹ́lẹ̀ ìtutù pẹ̀lú òrò lọ́sọ yín dà léèbá kábíọ́ òsì tẹ́ fi ń jẹ́ kábíyèsí òun ẹ mọ̀ pé òrò àtètùtù tẹ́ ṣe ń pèbí ló ti jẹ jáde bí ọba wá sọ̀rọ̀ tí ò sí tutù ọba á bí kábíyèsí léèrè mọ̀nàkà yìí á gbó àṣẹ ọba lẹ́nu náà àdé orí yín o àkún ọrùn yín pẹ̀lú tọwọ́ ìrùkẹ̀rẹ̀ tẹ́ mú lọ́wọ́ àtọ̀pá àṣẹ ẹ̀yin rò pé igi lásán ni àbẹ rò pé wọ́n kàn gé ìrù ẹ̀sìn lé yín lọ́wọ́ ni ẹ mọ̀ pé ó lé tutù tọrọ mọ́ gbogbo wọn pátá àbẹ fẹ́ yọ máa lé ní àlẹ́ àjèsí kérò káyọ̀dé adétọ̀nà sẹ́yìn làwùjalè àkọ́kọ́ ni wá ìtọ́wá niyín lára tẹ̀ fífẹ́ tó ìtàn ìṣẹ̀ṣe kọ bí wọ́n ìfọwọ́sí bẹ́ẹ̀lì yẹn látọjọ́ náà náà lẹ ti bẹ̀rẹ̀ sí ní sẹ̀sìn títí tẹ́ fi jáde láyé ẹnikẹ́ni ò láti pa ìṣẹ̀ṣe àti orò ìdílé kankan run ẹni ó bá gbìyànjú ẹ̀ ò ní jèrè tó bá wu kálukú ni kó yàn láàyò orò tó bá wu kálukú ni kó gbé lárugẹ òkúkú sẹ́ni tí ń fi èèyàn rúbọ mọ́ olórí burúkú majority àwọn asòfin náà sì rèé ọ̀pọ̀ nínú wọn lọ́sẹ̀ bọ́ tó ṣètùtù kí wọ́n tó débẹ̀ alákọ̀ọ́rí yín ò ṣe wa bíbélì mọ́yà wẹ̀wò wò. kẹ ẹ má wẹ̀wò ru ìwọ ni ẹ má dán wo ẹ má tọ́ọ̀ṣì ìṣẹ̀ṣe wa ìdílé kọ̀ọ̀kan ló ní òrìṣà ìdílé bákan náà ni wọ́n ní ẹ̀tọ́ láti jọba òrìṣà tó jẹ́ tìdílé wọn ọlọ́bàtálá ni wá mo lè jọba ọbàtálá bọ́ bá wò mẹ́ tọ́wá jọba ògún àlejọba agẹmọ àlejọba egúngún àlejọba gẹ̀lẹ̀dẹ́ bọ́ bá wò wá àlejọba ajé àlejọba èṣù àlejọba ifá àlejọba orò àlejọba ọbàtálá àlejọba ọ̀ṣun àlejọba ṣàngó àlejọba yemọja àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbogbo ara ajá kọ́ nílé gbàrú ẹ̀ o kígun ọ̀wọ́lé kájọ́ mọ̀ gbò òòṣà tí ṣàngó mi ò lè nà àríkọ́ ló lè sá ọmọ ọ̀nà tí wọ́n fi ṣìpẹ̀ fólókòso àyànràn náà ni ẹ mọ̀ dán wò ẹni ọba dán wò yọ̀ dán tán torí bá a bá fojú bẹ́ńtẹ́ wẹ̀ rí èrè a máa gbé ni lọ bá a fojú kọ̀gá láwo òkè òkè a máa kani láyà ẹni ó fojú àgbàrá wo kó dẹ̀tì yóò bomi lọ o àgódóńgbò a máa dá mi dọ̀kì lápá sẹ́lẹ̀ a sì gbèrò mi lọ ìgbọràn lè yí o ó sàn ju ẹbọ rírú lọ o immediately tí àbọ̀ òun bá fẹ́ dòfin pẹ́rẹ́ kí gbogbo àwọn ọba wọn yóò tètè sájáde kúrò láàfin ni o àbí kí wọ́n fọ̀ lọ́ńtírìlì kí wọ́n gbé adé ọba kalẹ̀ kí wọ́n bọ́lẹ̀ kí oyè kalẹ̀ kí wọ́n sì gbé ọ̀pá àṣẹ kalẹ̀ yàrá kan ò ní gbẹ́kùn kó gbajá kó wá gbọ́ ilé kan ò ní gbẹ́kú kó gbẹdọ̀ kó wá gbajá báyìí ni mo ṣe tí mo fi mẹ́rin sí jẹ ah. ẹ̀rùn a máa yanjú ra wọn lọ a ṣetán láti rẹ́ńdà yín useless kẹ̀ tó rẹ́ńdà ìṣẹ̀ṣe useless iṣẹ́ àwọn afọbajẹ pẹ̀lú ìṣòro pẹ̀lú àwọn oníṣẹ̀ṣe tó wà worthless lẹ́yìn gan ó ti wà worthless kọ̀rọ̀ ìfọ́ tó wá wà mẹ́rin ogun ò ní nítumọ̀ nílẹ̀ oòdùà mọ́ a ó sì léwé nípa tiyín pé ojúlówó ọmọ àlè yorùbá lẹ́yìn ẹjẹ́ wo díẹ̀ kọ́sẹ̀ lẹ́yà ọ̀hánlẹ̀ máwọn ọba ìpínlẹ̀ èkìtì ó lóun ọyọ̀ wọn kò nípò ọba kábíyèsí ìwé adó èkìtì ń bẹ láàrin wọn bàbá wa ẹlẹ́kọ̀ọ́lé ń bẹ níbẹ̀ ọlọ́yẹ alára àdèrò àwọn ọba mẹ́rìndínlógún lọ́kàn gómìnà ni wọn yọjú sí pàdé ìjọba bá láti oṣù kẹjọ ọdún twenty nineteen gómìnà Fáyẹmí bá sọmọ wọn fún wọn ní seventy two hours kí wọ́n wá rojọ́ sáìdì tiwọn ó ní kí wọ́n wá dáhùn kúérì bíbẹ̀ bá kọ́ wọ́n yọ wọn nípò ọba dẹ̀dẹ̀ ò rẹ́rò pé torí pé Ganduje ti yọ Sanusi successfully ní Kano olóṣèlú lè máa da àwọn ọba tiwa ilẹ̀ Yorùbá ríboríbo ẹ wí fún Fáyẹmí pé kó tètè tají lójú oorun bíkọ́. Cosby ọba nídìí obìnrin kì í jẹ́ kúmólú ẹkún ló bí kun àwọn kábíyèsí mẹ́rẹ̀ẹ̀rìndínlógún ní reason tí wọ́n fi ń bínú sí gómìnà látàrí pé Fáyẹmí dá sọ̀rọ̀ tí ọ̀kan ó fi aláwẹ̀ ọ̀fẹ́ láwẹ̀ Èkìtì ó fi jẹ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ọba Adébánjí Àlàbí wọ́n ní kò yẹ kó rí bẹ́ẹ̀ àti wípé ẹ̀tọ́ gómìnà mú lẹ́yìn àwọn ọba mẹ́rẹ̀ẹ̀rìndínlógún lẹ́tà yìí ni gómìnà fi sọ́mọ̀ wọn. Ah. ẹni tí clearing freighter logistics iṣẹ́ wọn dára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 kí ló fà tápákọ̀ ara fi ń kú ẹ̀kọ́ sí wa ẹ̀ máa mọ̀ ẹlòmíì ọmọ àdídì máa steve ẹlòmíì àyà ló máa máa dùn ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa máa dùn ẹlòmíì á máa wúkọ́ ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa máa ní ìṣòro àti breathe oxygen breathe out carbon dioxide á wá máa ní ìṣòro á máa ní kàtà gbogbo ìgbà kí ló fà ó ṣeéṣe kó jẹ́ asthma ni ó ṣeéṣe kó jẹ́ bronchitis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 tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa.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 Bureau of Chieftaincy Affairs Old Governors Office Òkè Bárẹ́kè Àdó Èkìtì hmm. Èkìtì State Nigeria Kábíyèsí ntọ́jẹ́ ẹ̀dín rẹ̀ ni absence from state functions and council of traditional rulers monthly meeting. Hmm it has come to the notice of Mr. Governor that your royal majesty eh. has not been attending eh, eh. the monthly statutory meeting of the State Council of Traditional Rulers and state official functions since August 2019. Your conspicuous absence at the council meetings and state official functions without any excuse or justification is considered inimical to the proper administration corporation mm. of the chieftaincy mm. Eh. institution uh-huh. you represent. Therefore, Mr. Governor has directed eh. that your Royal Majesty eh. should forward your representation for this inaction through this office uh-huh. within 72 hours of the receipt of this letter. Thank you, A.O. Adeoye, for the permanent secretary. Oh, oh. Ẹ̀jẹ̀ amọ́wọ́ ti gbàdùn ká máa wo ibi tí wọ́n yọrí rẹ̀ sí. Bóyá wọ́n wọ́n padà yọjú sí fáyẹmí eh. bóyá fáyẹmí ó sì padà yọ wọ́n kó nípò ọba tó àkàndá alóró ọ̀rọ̀ lẹ́nu bíi tẹ́jọ́ ẹja mọ́wọ́ ti gbọ́ndọ̀ lórí tìpínlẹ̀ Ògùn eh. ká máa retí èsì lọ́dọ̀ wọn bóyá já wọn ò ní sọnù eh. bóyá o lè gbọ́ fèrè ọlọ́dẹ bóyá àkísà wọn ò tí ì fẹ́ dèrò àkìtà bóyá gba abẹ́rẹ́ ò lè dá a dúró. Mm ẹ láìkí péèjì mi lórí facebook àkàndá ọ̀rọ̀ eh, àwíkóńkó ẹ sọ̀sìpírábù sí youtube channel mi àkàndá ọ̀rọ̀ àwíkóńkó ẹ wà èdè yorùbá tv akọ́mọlédè yorùbá tv eh. ẹ̀yin tẹ́ ẹ lẹ́ béèrè àyọkà mi tí mo ti ṣe sẹ́yìn. Eh.